ẹ̀kẹ́ hallelúyà ẹ̀yin ọlọ́run lógo adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àánú ńlá tí ọlọ́run fi fún wa adúpẹ́ fún ààyè gbogbo tí wọ́n fi ń gbà wá ní ire ní àlàáfíà àti ní ìbùkún èyí tí a fi lè jẹ́ alààyè ọkàn lónìí torí pé ọlọ́run fàánú dá wa sí àgbé ọlọ́run ga fún gbogbo ẹ̀yin tí ó ń gbọ́ wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà níbikíbi tí ẹ wà bẹ́ẹ̀ kan náà mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè èyí tí ó ń jáde láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti BMAA ti Nàìjíríà. Gẹ́gẹ́ bí ìṣe a máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run níbi tí a ti jọ máa kọ́ ẹ̀kọ́ láti inú ọ̀rọ̀ Ọlọ́run fún ìgbé ayé àlàáfíà àti ìtẹ̀síwájú àti ìléso nínú Kristi Jesu. Ah, bákan náà, mo fẹ́ rọ̀ wá wípé ká tó lọ sínú àdúrà, ká tó lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà bàbá wa àti ọlọ́run wa àjíǹde àti ìyè adúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ èyí tí ẹ fi kà wá yẹ adúpẹ́ fún àánú tá a rí gbà ní ìjẹ́jọ́ tẹ mú wa lọ ẹ fi àánú wa padà wá síbí lónìí àti pàápàá síwá àkókò yìí láti lè gbọ́ ọ̀rọ̀ yín adúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ èyí tẹ fi ń tọ́jú wa tẹ fi ń ṣèkà wa gẹ́gẹ́ bí ọmọ ǹjẹ́ àkókò tó ọlọ́run ọ̀rọ̀ afẹ́kẹ́ mú wa lọ sínú ọ̀rọ̀ yín kẹ́ fi òye ọ̀rọ̀ yín kẹ́ fi yé wa kẹsọwádìí alágbára láti inú ọ̀rọ̀ náà kẹsọwádìí aṣẹ́gun láti inú ọ̀rọ̀ yìí wípé lẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí gbogbo ohun tó jẹ́ èròǹgbà ọkàn wa èyí tó jẹ́ pé ó jẹ́ èrò ẹ̀yìn ọlọ́run àfẹ́ kó kó wá sí ìmúṣẹ àfẹ́ kẹ bùkún fún ayé kankan àti pàápàá àwọn kan tí ò tí ì gbà yín gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wọn kí ẹ fi àṣẹ ọ̀rọ̀ yìí fi ṣe àwárí wọn kí ayé wa kó kún fún ìmọ́lẹ̀ àti ògo yín ní ìgbẹ̀yìn orúkọ yín kó di àyìn lógo ní orúkọ jésù kristi olúwa wa àmín Lónìí yìí ní agbára Ọlọ́run, <clears throat> a máa lọ sínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a ó máa gbọ́, èyí tí mo ti pe àkórí ẹ̀ ní kò sí nǹkan tó kéré tàbí yẹpẹrẹ. Kò sí nǹkan kan tó kéré tàbí tó yẹpẹrẹ. Tí a bá wo èso mústádì àbí èso, èso bíi hóró àgbàdo àbí hóró ọkà bàbà, ẹ rí i pé ó jẹ́ nǹkan tí ẹ pé ẹnìkan kan lè sọ sẹ́nu, tí wọ́n lè rò pé kò jámọ́ nǹkan kan, eléyìí ò lè d'oúnjẹ àbí tá a bá tiẹ̀ jẹ ní hóró yẹn tí kò lè yó wa ṣùgbọ́n bó ṣe kéré tó yẹn tí a bá lò ó ní ọ̀nà tó tọ́ ó lè bọ́ ó lè bọ́ ìlú ó lè bọ́ ènìyàn bákan náà ni tá a bá wo iná tí àwọn oníṣẹ́ àwọn oníṣẹ́ jórinjórin tí wọ́n bá ń jó irin wọn a máa rí pé nǹkan kan máa ń tàn a máa ṣe yẹrin yẹrin yẹrin àwọn nǹkan yẹn ó dàbí pé bóyá kò jámọ́ nǹkan kan ṣùgbọ́n tí iná kankan bá ara tí tí bí epo bẹntiró tó bá ara dà sí irú nǹkan yẹn ẹ rí i pé irú nǹkan bẹ́ẹ̀ ó lè di n tó lè jólé àbí tá a bá wo irú ìṣáná n ń ṣá ṣẹ́rẹ́ yẹn tí ó bá súnmọ́ ibi tí epo bẹntiró bá wà ẹ rí i pé ó lè jó odidi ilé bákan náà ni àwọn omi ṣéréṣéré ò bá sọ pé ẹ̀sùn térétéré òun ló máa ń di ibú ńlá a lè máa rí bí ẹ̀sùn yẹn bó ṣe ń kéré mọ́ ká rò pé kò lè já mọ́ nǹkan kan ṣùgbọ́n tó bá ń tẹ̀síwájú tí ò bá dáwọ́ dúró ó lè di alàgbàlúgbú omi bákan náà ni a lè rí àpẹẹrẹ. Ẹ rí pé bí oyún ṣe ń dàgbà nínú aláboyún, Ọlọ́run nìkan ló yé. Ẹ rí pé ohun tí ó, tí ó di ọmọ, tó wá di ọmọ tá ń bí, ẹ rí pé ó dàbí pé kì ṣe nǹkan, ṣe bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Ó dàgbà dé ibẹ̀ yẹn ni. Láti inú pé, láti inú nǹkan tó jẹ́ pé a ti fẹ́ lérò pé ó lè jẹ́ nǹkan tó lè di ọmọ. bákan náà ni àwọn nǹkan kéékèèké táwa lè rí bí nǹkan tó kéré tí Ọlọ́run lè gbé lé ènìyàn lọ́wọ́ àbí tí ènìyàn lè máa ṣe bóyá gẹ́gẹ́ bí iṣẹ́ ni bóyá gẹ́gẹ́ bí okòwò ni bóyá bí ìran tí Ọlọ́run gbé léyàn lọ́wọ́ ni bóyá bí ìkìlọ̀ àbí ìtọ́ni tó yẹ pé Ọlọ́run fún yàn ni ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà èèyàn á máa kà á sí nǹkan tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ sí nǹkan tí ó tó yẹpẹrẹ sí nǹkan tó jẹ́ pé ó sí nǹkan tó jẹ́ pé ó kéré ṣùgbọ́n lónìí yìí mo fẹ́ ká sáré wo ọ̀rọ̀ Ọlọ́run níbi tá a ti máa lọ fìdí ntọ́lọ́run bá a sọ yìí láti lè rí bóyá iṣẹ́ pàtàkì sí a máa kà látinú ìwé Sakaraya inú ìwé wòlíì Sakaraya orí ìkẹrin wòlíì Sakaria orí ìkẹrin a máa wo ẹsẹ̀ ìkẹwàá ó ní ṣùgbọ́n ta ni à ń ta ni à ń gan ọjọ́ ohun kékeré nítorí wọ̀nyí torí nítorí wọ̀nyí ó yọ̀ wọn ó sì rí ìwọ̀n lọ́wọ́ Serubbábẹ́lì pẹ̀lú méje wọn nì àwọn ni ojú Olúwa ti ń sáré síhìn sọ́hùn ní gbogbo ayé ẹ ké hallelujah ìwé sakaraya tí a kà yìí sakaraya jẹ́ wòlíì ọlọ́run ó sì jẹ́ni tó yẹ pé ọlọ́run bá sọ̀rọ̀ lójú ìran ní ojú àlá nígbà tó ọlọ́run ń fi hàn án pé òun máa dá ìkọlù àwọn òun máa dá ilẹ̀ Jerusalem ilẹ̀ Juda òun á mú padà kúrò ní ìgbèkùn pé òun á tún ìlú náà kọ́ òun á sì dá wọn padà sí bí wọ́n ṣe lógo tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tó yẹ pé ohun gbogbo tó wà létò tó ohun gbogbo tó ń lọ sí déédéé ẹ rí i pé wòlíì yìí pàápàá àti àwọn ènìyàn tó fẹ́ jíṣẹ́ fún ọlọ́run lè máa kíyèsí ọkàn wọn wípé wọ́n wò bíi pé nǹkan kéékèèké eléyìí jẹ́ ọ̀rọ̀ ìlérí kékeré ìlérí yìí wípé ṣé ó lè jẹ́ nǹkan tó máa wá sí ìmúṣẹ pé ìlérí yìí ṣé ọlọ́run tọ́lọ́run lè ṣe ni wọ́n fojú yẹpẹrẹ ìlérí ọlọ́run wọ́n fojú kéré ìlérí ọlọ́run bíi pé ó máa jẹ́ nǹkan tí ò ní tí ò ní ṣe ọlọ́run ṣe ń béèrè ìbéèrè yìí lọ́wọ́ wòlíì rẹ̀ wípé ta ni à ń kẹ́gàn nǹkan kékeré nǹkan kékeré ta ni wọ́n á ń kẹ́gàn kékeré ọlọ́run fẹ́ jẹ́ kí wòlíì yìí kó mọ̀ wípé ìlérí yìí kì í ṣe nǹkan kékeré ìlérí yìí kì í ṣe ó ju bó ṣe bó ṣe bí òun pàápàá ṣe lérò àbí bí àwọn èèyàn bí wọ́n ṣe lérò ẹ̀ lọ tá bá wọnú ìtàn inú ayé bóyá láti inú ọ̀rọ̀ ọlọ́run ni a rí i pé ìrìn ọlọ́run ìrìn ọlọ́run pẹ̀lú ènìyàn àbí ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run àti ènìyàn ìta lè rí nínú ìtàn èyí tá a lè rí nínú nínú ìran nínú nínú nínú nínú nǹkan tá a lè pè ní tá a lè pè ní ìtàn ènìyàn àbí àkọsílẹ̀ ìran ènìyàn ìbáṣepọ̀ ọlọ́run pẹ̀lú àwọn ènìyàn a lè rí wípé ọlọ́run a máa lo àwọn èèyàn kéékèèké àbí àwọn ìṣe kéékèèké fún àpẹẹrẹ ẹ wo Jósẹ́fù ta ló lè rò pé Jósẹ́fù ẹni tí a tà ó lè di igbákejì ọba nílẹ̀ Íjíbítì nígbà tí wọ́n ń ta Jósẹ́fù nígbà tí Jósẹ́fù ń lálàá ìgbà tí wọ́n ń kórìíra ẹ̀ ìgbà tí wọ́n ń tà á sí oko ẹrú ìgbà tó wà nílé pọtifárì àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyẹn jẹ́ ìṣẹ̀lẹ̀ kéékèèké kéékèèké ṣùgbọ́n ó jẹ́ nǹkan ńlá ó di nǹkan ńlá nígbẹ̀yìn gbẹ́yìn torí pé májẹ̀mú ọlọ́run ìlérí ọlọ́run ó wá sí ìmúṣẹ nú ayé ẹ̀ ìran tọ́lọ́run fi hàn Jósẹ́fù yìí nígbẹ̀yìn gbẹ́yìn ó jẹ́ ìtújẹ́ pé farahàn a pé Jósẹ́fù ó di bákejì ọba ìdí ẹ̀dẹ̀ ni ṣe pé torí pé ó di bákejì ọba ni ìran yẹn parí sí ṣùgbọ́n ó jẹ́ ẹni tó jẹ́ pé ọlọ́run lò ó jẹ́ ẹni tó pé ọlọ́run lò fún àti di ènìyàn àti di àti di ìran àbí orílẹ̀-èdè fún ilẹ̀ Ísírẹ́lì lọ́lọ́run ṣe lọ́lọ́run ṣe gbé ìran kékeré yẹn tó dàbí ìran kékeré yẹn bí àlá kékeré yẹn lọ́lọ́run ṣe gbélé Jósẹ́fù lọ́wọ́ ìwọ àti èmi ìran tọ́lọ́run gbélé lọ́wọ́ ǹjẹ́ ọmọ tó lè dà lọ́jọ́ iwájú ǹjẹ́ o ń fi ìran náà ṣeré ǹjẹ́ o ń fi àlá náà fi ń tàfàlà bí mo fẹ́ pè ọ́ sí àkíyèsí lé wípé o ò gbúdọ̀ fi ìran yẹn àbí àlá yẹn àbí ìtọ́ni yẹn ntọ́lọ́ ń fún ẹni kó o ṣe yẹn o ò gbúdọ̀ fi ṣeré torí pé n tó máa dà lọ́jọ́ iwájú n tó máa dà lẹ́yìn ìwà ọ̀la o ò lè sọ o ò lè mọ̀ bákan náà la rí àpẹẹrẹ Mósè nígbà tí wọ́n fi tí wọ́n tí wọ́n bí Mósè ẹ rí i pé wọ́n kàn gbé Mósè wọ́n láti gbé lọ gbé sọ sínú gbé sọ sínú odò wọ́n gbé sọ sódò wọ́n pè ní Mósè torí pé a fà á láti inú omi ẹ a rí i pé nǹkan kékeré ni wọ́n pè nígbà tí alágbàtọ́ ẹ tó jẹ́ aya tó jẹ́ aya aya aya ọba ọba ní jìbìtì ẹ rí i pé ó kàn gbé sọ́dọ̀ náà ni ó wèé pé kó ṣáà máa tọ́ torí pé òun ò lọ́mọkùnrin ọlọ́run ṣàfihàn sí lọ́kàn ṣá láti máa tọ́ ẹ rí i pé ó dàbí nǹkan kékeré ló dàbí lójú wọn ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn Mósè yìí lọ́lọ́run ń lò láti wá gba odidi orílẹ̀-èdè láti wá kó àwọn ẹ ẹ láti wá kó bíi mílíọ̀nù èèyàn mẹ́fà kúrò ní oko ẹrú lọ sí ilẹ̀ ilẹ̀ tí ọlọ́run ti ṣe ìlérí ẹ rí i pé nǹkan kékeré ló dàbí lójú àwọn èèyàn ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn ó di nǹkan ńlá ààyè ò ní sí fún wa tó láti sọ̀rọ̀ nípa Dáníẹ́lì bí ọlọ́run ṣe lo dáníẹ́lì yìí bí ó dáníẹ́lì ṣe kọ̀ láti jẹ oúnjẹ àdídùn ọba bí ó ṣe kọ̀ láti lè fi ara ẹ̀ sí ipò àwọn ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n ó yára ẹ̀ sọ́tọ̀ ìyára ẹni sọ́tọ̀ kékeré yìí ẹ rí i pé ó di tó wá tó jẹ́ kó dáníẹ́lì kó di ẹni tó di tó yẹ pé ó jẹ́ olóye tó yẹ pé àwọn ọba bíi mẹ́ta nítẹ̀lé ntẹ̀lé ni ni ni wọ́n jẹ́ pé wọ́n wọ́n wọ́n fi dáfídì wọ́n fi dáfídì wọ́n fi ṣe onímọ̀ràn wọn ẹ rí i pé ní ọjọ́ ogbó Dáníẹ́lì òun ló lè òun òun la lè rí i pé ó kọ àkọsílẹ̀ pé bá ṣe máa bí ó jẹ́ nítorí pé ó mọ̀ lára àwọn àkọsílẹ̀ pé Jésù Kristi a ó bí wípé Jésù Kristi a ó bí ní ilẹ̀ ní ní ilẹ̀ tí a ní ní ní ó máa jẹ́ ìràwọ̀ òwúrọ̀ èyí tí a máa lè tá máa tá máa tó tó máa tó tó jẹ́ ìràwọ̀ òwúrọ̀ fún Ọlọ́run àti fún gbogbo ìran ènìyàn èyí pàápàá fún àwọn ọmọ Ísírẹ́lì òun ló kọ àkọsílẹ̀ yẹn ìyẹn làwọn làwọn àwọn amòye mẹ́ta ni wọ́n kà ní àkọsílẹ̀ wọn tí wọ́n sì fi wá Jésù Kristi lọ sí nígbà tá a bí lọ sí ilẹ̀ sí ilẹ̀ sí ilẹ̀ Jerusalem sí ilẹ̀ Bethlehem ti Judea ẹ rí i pé àwọn ìran kékeré yẹn àwọn ọ̀rọ̀ kékeré yẹn àwọn ìgbáyé kékèké wọ̀nyẹn òun ló di nǹkan tó jẹ́ pé àwọn ìpinnu kékèké yẹn àwọn ló di ńlá àpàtà tó jẹ́ pé Ọlọ́run wá lò fún àti tú àwọn ènìyàn sílẹ̀ àbí àti sọ àwọn èèyàn kékeré di orílẹ̀-èdè ńlá ìran mo sọ lẹ́ẹ̀kan yẹn pé ìran tó lọ ń gbélé ẹ lọ́wọ́ mo fẹ́ mi ì fẹ́ kó fojú kéré ẹ̀ tá a bá wo iṣẹ́ tá a bá wo ohun tá à ń pè ní ìrere ẹ rí i pé ọ̀rọ̀ kékeré náà la ṣẹ̀ gbọ́ akàngbọ́ náà ni pé ká fi ayé wa fún Jésù Kristi àti àrí ẹni tí Jésù Kristi jẹ́ a sì fàyè wa fún akànfọkàn wa gbàgbọ́ àdẹ̀fẹ́nu wa jẹ́wọ́ a pè ìrere yìí a pè ní agbára Ọlọ́run tá a bá sọ̀rọ̀ nípa agbára agbára ń jẹ́ nǹkan tó máa ń fi tó máa ń jẹ́ ó máa ń jẹ́ kí nǹkan kó di ṣíṣe ẹ rí tá a rí a bá rí iṣẹ́ ìránṣẹ́ nígbà kan tí à ń pè ní nǹkan tá à ń pè ní nínú ìwé ìtàn ìjọ a rí i pé à ń pè nǹkan ní reformation ẹ ẹ rí i pé ẹnìkan náà ló kàn bínú pé a ah, ó yẹ kí ọ̀rọ̀ ọlọ́run yìí gbogbo èèyàn ló yẹ ọlọ́run gbogbo èèyàn tọlọ́run ni ọlọ́run ló ní gbogbo èèyàn ọ̀rọ̀ ọlọ́run yìí gbogbo èèyàn ló gbọ́dọ̀ ní lọ́wọ́ ẹ rí i pé ọ̀rọ̀ kékeré kan tí ọkùnrin kan tá à ń pè ní Martin Luther tó rí òun náà ló di ohun tó wá di ó yí gbogbo ayé tó yí gbogbo ayé padà tó sì jẹ́ kó tó jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ àti nǹkan ní ọ̀rọ̀ ọlọ́run ó wá di jẹ́ pé gbogbo èèyàn àtọmọdé àtàgbà ló lè ní oore ọ̀fẹ́ àti àǹfààní sí nǹkan kékeré ni ṣùgbọ́n ó di ńlá nígbẹ̀yìn gbẹ́yìn bákan náà ní ìbẹ̀rẹ̀ àwọn ìjọ tá máa rí lónìí bóyá Methodist ni bóyá Anglican ni bóyá Baptist ni bóyá àti gbogbo ìjọ tá a lè máa rí lónìí ó jẹ́ èrò kan tọ́lọ́run kékeré kan tọ́lọ́run fi fún ẹnìkan ní àkókò kan tí wọ́n ènìyàn mú lòkùnkúndùn òun ló wá di tó yẹ pé ẹgbẹẹgbẹ̀rún èèyàn tó ń yà sí tí wọ́n ń lọ tí wọ́n sì ń rí ìgbàlà tí wọ́n sì ń rí ìtúsílẹ̀ àti ìbùkún Ọlọ́run. Ohun tí mo fẹ́, ibi tí mo fẹ́ ká parí ọ̀rọ̀ yìí sí, òun ni ìpèníjà fún èmi àti ìwọ wípé ohun tí ìwọ gbé lọ́wọ́ yẹn yóò máa kẹ́gùn ẹ̀. Ìran tó Ọlọ́run fún ẹ ṣó máa kẹ́gùn ẹ̀. Ọ̀rọ̀ tó Ọlọ́run sọ fún ẹ ṣó máa kẹ́gùn ẹ̀. Ìrìnàjò tó Ọlọ́run fẹ́ kó rìn yẹn ṣó máa kẹ́gùn ẹ̀. Tó bá kẹ́gùn ẹ̀, ewu wà níbẹ̀. Ìdí ẹ ni wípé ìbùkún, ìbùkún ńlá tó máa wà fún ìran díran ó wà nínú ìrìnàjò yẹn, ó wà nínú ìtẹ̀síwájú láti lè ṣe ọ̀rọ̀ tọ́lọ́run sọ fún ẹ yẹn ó wà nínú gbígbọ́ràn àti ṣíṣe ọ̀rọ̀ tí ọlọ́run sọ fún ẹ yẹn lónìí yìí mo fẹ́ ń pè é níjà sí eléyìí ìran tó tọ́lọ́run ti fún ẹ yẹn lọ gbọ́n padà tẹ̀lé ọ̀rọ̀ náà bíbélì wípé ó ló lè pẹ́ ṣùgbọ́n yóò wá sí ìmúṣẹ ọlọ́run ó dúró ti ọ̀rọ̀ ẹ̀ láti múṣẹ n tó sọ fún Jeremáyà nìyẹn nínú ìwé Jeremáyà orí kìíní ẹsẹ̀ ìkẹrìnlá mo gbàdúrà lónìí pé ìran tọ́lọ́run ti fún ẹ yóò wá sí ìmúṣẹ àlá yẹn yóò di mímúṣẹ ní orúkọ jésù kristi ìrántọ́ ọlọ́run ti gbélé lọ́wọ́ yẹn kò ní dòkú mọ́ ẹ lọ́wọ́ èyí tó ti dòkú kó di àyè báyìí lórúkọ jésù kristi ní agbára ọlọ́run ní ijọ́ mẹ́jọ a ó tún máa pàdé nígbà tá a tún máa bá ara wa sọ ọ̀rọ̀ ọlọ́run ní orúkọ jésù kristi àlàáfíà fún ọ ní ijọ́ mẹ́jọ a tún máa pàdé jésù ní olúwa ó dàbọ̀.